bisimilahi alhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah ètò alilmu nurun ní ogun orí afẹ́fẹ́ ètò tí àjọ tí a mọ̀ sí markazu kọlib salim tí ó ṣe onígbọ̀wọ́ rẹ̀ the pure heart islamic center ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà lórí ìkànnì yìí a máa ní àǹfààní láti gbọ́ ètò yìí ní gbogbo àkókò yìí tí oṣù ramadan tí yóò fi wà ń ta murtada alim ni orúkọ mi imam suleiman hamza abu ahmed tí àjọ máa ń mú ètò wá àwọn náà wà ní ìkàlẹ̀ pẹ̀lú mi àjọ tí mo dárúkọ yìí markasul kalbu selim ó wà ní àmùdá àmùdá jọǹkú ní ìbàdàn wambi ni wọ́n fi ìkàlẹ̀ sí kọ́lọ̀ ń jẹ́ kí àjọ náà fún kókóbá sanlẹ̀sán olóore fún gbogbo ìgbìyànjú wọn lójú ọ̀nà ẹ̀sìn ustaz bismillah السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله, صلى عليه, الله وسلم عليه وسلم وعلى آله وصحابته وعلى كل من سلك مسلكه إلى يوم البعث والنشور أدوك fún ọlọ́run الحمد لله أتركات kí a محمد صلى الله, عليه وآله وسلم nítẹ̀síwájú ohun tí à ń bá lọ ní àná léni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a tàtàkùrọ̀ lọ síbi àdábù sọ́wọ́m àdábù síyàm àwọn ẹ̀kọ́ tí ó jọ mọ́ ààwẹ̀ gbígbà a rí pé anábìwa muhammad sallallahu alayhi wa sallam ona ni jíjí wa oni àwòkọ́ṣe wa anábì sàlàyé fún wa pé sallu kama ra'aytumuni usalli ẹ̀kẹ́ òun gẹ́lẹ́ bẹ́ẹ̀ tiri tí mò ń kí bẹ́ẹ̀ náà ni àwẹ̀ gbígbà agbọ̀dọ̀ gbá ní ìbámu síbi anábìwá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe gbà á ọlọ́ọ̀bá olówó wa sọ fún wa ní alukur'an alkarim ó ní wa in tuti'uhu tahtadu tẹ bá ti tẹ̀lé ìlànà anábìwá muhammad ẹ̀ di ẹni tí ó mọ̀nà kọ́lọ́n kọ́ mọ́sá sí wa ní olùmọ̀nà kí wá ní ìlànà anábìwá muhammad sallallahu alayhi wa sallam kí ni àwọn ẹ̀kọ́ olówó iyebíye àti láti ara ọ̀rọ̀ rẹ̀ nípa àwọn bá àti gbàwẹ̀ tí fi yọ ọlọ́run subhanahu wa ta'ala tí fi yọ nínú àkọ́kọ́ nínú súnà anábì lọ́wọ́ nípa aláwẹ̀dẹ́ pé kéèyàn kó jí lóru kó jí nídàjí kó jẹ asahur kó n'ile oúnjẹ tá a mà sí sáàrì nílẹ̀ wa muhammad sallallahu alayhi wa sallam a rí àkọọ́lẹ̀ pé anábì pé oúnjẹ ní nínú àkọọ́lẹ̀ míì àrípẹ́ anábì pè ní algodau almubarak oúnjẹ àárọ̀ tó jẹ́ oúnjẹ albarka tàbá wọnú hadisi anas ibn malik radiyallahu ta'ala anhu anábì ń sọ pàtàkì oúnjẹ yìí fún wa nígbà tó sọ pé tasaharu fa inna fi sahuri baraka àárí àkọọ́lẹ̀ eléyìí lọ́dọ̀ alimamu al-bukhari wal-imamu muslim anábì ni ẹ máa jẹ oúnjẹ sahari nítorí pé jíjẹ oúnjẹ yìí albarka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé yàtọ̀ fún pé oúnjẹ yìí ń fún wa ní okun tá a fi gbàwẹ̀ dalẹ̀ ọlọ́run tún fi àlùbáríkà sí gẹ́bọ́ yìí sọ fún wa látara hàn ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà tá a bá wo àkọọ́lẹ̀ lọ́dọ̀ al-irbad ibn sariya àkọọ́lẹ̀ ti irbad ibn sariya gẹ́bọ́ sọ alákọọ́lẹ̀ lọ́dọ̀ imam abu dahud hadithi hadithi tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ni ó ní ànábì muhammad sallallahu alayhi wa sallam da'ani rasulullahi ila sahuri fi ramadan irbad ó ní anabi pé òun ní òru ramadan kan ní ìdajì ramadan anabi pé òun láti wá jẹ oúnjẹ sàárì faqal anabi wá ní halum ila algoda ilmubarak anabi ní súnmọ́ mi súnmọ́ tòsí kó wá jẹ oúnjẹ àárọ̀ albarka ó túmọ̀ sí pé oúnjẹ yìí oúnjẹ tó ní albarka púpọ̀ ni oúnjẹ àjẹjọ aládàáni tẹ́nìkan bá ń sọ lẹ́nu tiẹ̀ pé ẹ̀yin mùsùlùmí àwẹ̀ tẹ̀ ń gbà oúnjẹ ọ̀sán nìkan lè jẹ́ àníbẹ̀ ni nínú ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀sìn wọn náà nìyẹn anabawa muhammad sallallahu alaihi wasallam ó ní ahabu diini ilallah alhanafiya ti samha ìtọ́lọ̀ ọba gan nífẹ̀ẹ́ nínú ìlànà tá à ń tẹ̀lé òun náà ni pé àkọ́kọ́ ìlànà tó jẹ́ pọ́lọ́ nìkan la dojúkọ ni ọlọ́run nìkan ni èròǹgbà wa lórí ìlànà wa asamha yaani asahala bákan náà ìlànà yìí tún wá jẹ́ ìlànà tó rọrùn àṣẹ inú ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀sìn Islam gẹ́bọ́lọ́ ní sàlàyé fún wa pé yuridullahu bikumul yusra yín tó ń fẹ́ pẹ̀lú wa náà ni kí ayé ó rọ̀ wá lọ́rùn kí ìgbà ó dẹ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ náà lọ́n fi ààwẹ̀ ló fi dẹ̀ wá lọ́rùn oúnjẹ yìí oúnjẹ àlùbáríkà yìí nínú ìlànà tí súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà àwa inú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó n ta fẹ́ fúnru ẹni bẹ́ẹ̀ náà ni pé kó jí dìde kódà kó jẹ́ gẹ omi kan ní òmù anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nínú hadith abdullahi ibn amru ibn al-as anabi ni tasaharu walaw bi jur'ati ma'in anabi ni ẹ máa jí dìde kẹ́ ẹ jẹ sáré kẹ́ ẹ wá àlùbáríkà ti bẹ́ẹ̀ kódà kó jẹ́ gẹ omi kan náà lẹ́mu sáré táwa ń sọ yìí yàtọ̀ fún kó jẹ́ oúnjẹ àlùbáríkà àwọn àfọ látara àkọọ́lẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam àkọọ́lẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n jẹ́ kó yé wa wípé nínú tó da púpọ̀ jù òun náà ni pé sàárì kì í ṣe ń tá a máa kanjú jẹ kì í ṣe ń tá a ti jí láti aago méjì aago mẹ́ta òru tá a jẹ nínú tó da jù ní ká lọ lára anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ń sọ fún wa nínú hadithi ti sahal ipe la yazalu bi khairin ma ajjalu li nínú àkọọ́lẹ̀ mi wà àkọ́rù sahur anábìnrin dáadáa kò ní yé máa ṣẹlẹ̀ sí wa nínú ẹ̀sìn wa lókùrú gbà tó bá jẹ́ kúgbà tá a fẹ́ jẹ sàárè wa à ń lọ́ra jẹ àṣé nínú tuntun máa ń fa dáadáa fún òyàn nínú àlámàrí ẹ̀sìn rẹ̀ tí máa ń sọ̀yàn mọ́yọ̀nú ọlọ́run òun náà ni kéèyàn máa jẹni tí ó máa lọ́ra jẹ sàárè eléyìí ló fi jẹ́ pé náà hadith ti anas ibn malik radiyallahu ta'ala anhu ó ní zayd ibn thabit ó ń sọ fún òun wípé tasahadna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam àwọn tí ẹ jẹ sàárì pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwọn ṣe wá jẹ sàárì tán bẹ́ẹ̀ ni ànábì bá dìde lọ́ba lọ kírun anas lóun wá ń béèrè lọ́wọ́ zayidu tó wà ní ibi tí wọ́n ti jẹ sàárì pẹ̀lú ànábì pé kam bayna al-adhan wal iqama kí ni òdiwọ̀n ti ń bẹ láàrin pé ẹ jẹ sàárì tán wọ́n pè run àti pé wọ́n ṣe kọ́ ọmọ yẹn lọ kírun kò ní qadra khamsina àyà ó ní òdiwọ̀n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni òdiwọ̀n tí yóò fi ké àádọ́ta yanu al-Qur'an al-Karim ni àwọn onímọ̀ fi ṣe stembat tí wọ́n fi fa ìdájọ́ yọ tí wọ́n fi fa ìdájọ́ yọ pé ìbádá púpọ̀ tí yàn bá ti máa àsìkò tí àlùfájàrí ń yọ tó bá ti ń kó bí ìṣẹ́jú mẹ́wàá àbí ó lé kékeré kéèyàn ò ti máa sinmi kéèyàn ò ti máa síwó níbi ìsàárì yẹn eléyìí ni àsìkò tó dáa jù láti fi jẹ sàárì ni wọ́n máa ń ṣe é ṣe nígbà míì tó jẹ́ pé èèyàn ó tún wá jẹ sàárì yẹn tí ó tún wá sún mọ́ àsìkò tó jẹ́ pé kódà wọn ti pè hàn ní mọ́ṣáláṣí à ń fi àsìkò àfihàn gbogbo àwọn mọ́ṣáláṣí náà wípé ká lọ wá ẹ̀kọ́ kún ẹ̀kọ́ àwọn mọ́ṣáláṣí tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò dà púpọ̀ nípa ìrun pípè ní pàtàkì jùlọ nínú àwẹ̀ tá a bá pè irun téèyàn bá wọ àdúgbò nísìnyí tó bá ti tó bí aago márùn-ún ààbọ̀ òun ni wọ́n máa ń pè irun as-salatu khairu èyí tí ó fi yí àwọn èèyàn pé káwọn èèyàn wá kí salatu subh ní mọ́ṣáláṣí tí a bá ṣe rẹ̀ lásìkò yìí ọ̀ràn tó ga ni ó dà níwájú ọlọ́run fa subhana yóò èèyàn sí fìtúnà tó pọ̀ lásìkò tá à ń lò lọ yìí táago márùn bá ti kọjá bí ìṣẹ́jú márùn bí ìṣẹ́jú mẹ́fà méje òun náà ni ti ń wọlé irú àkókò yìí a bá ti ẹ̀wà ń jẹ sàárì lọ́wọ́ dirú àsìkò yìí ń kọ́ kéèyàn tó wá tají pé márùn ti ní tábàwọ̀ àkọọ́lẹ̀ ti hadisi Abi Hurairah radiyallahu anhu anábì ní idha sami'a ahadukum an-nidaa wal inaa'u ala yadi fala yada'uhu hatta yaqdi hajata akhrajahu Abu Dawud anábì tẹ́ni kọ̀ọ̀kan bá gbọ́ pé irun ní mọ́ṣáláṣí pé sọ̀látù súbù ìtìwọlé tó sì wàá gbé igbá lọ́wọ́ omi ní mu ni nǹkan kan ní gbọ́ ní bùkátà nínú gbá oúnjẹ tí ń bẹ lọ́wọ́ rẹ ni anábì ní kó má gbé kalẹ̀ tó fi gbọ́ bùkátà ẹ̀ tán ẹ̀ pé ká má sí ọ̀rọ̀ anábì wa Muhammad ká má sí lò ànábì ò sọ pé kẹ́ni tó jí láago tó jẹ́ pé ó ti mọ̀ pé ó ti kù ìṣẹ́jú ẹyọ kan tí ọjọ́ ò lọ kó wá ṣẹ̀ṣẹ̀ bí ẹ̀bà kó yá sì gbé pẹ̀lú ọbẹ̀ íńtánẹ́ẹ̀tì sọ̀kan nìyẹn ẹni tí ó jẹ́ wípé ìgbà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí yẹn bá gbé kalẹ̀ eléyìí àmójúkò ń fún nínú Islam eléyìí bá lórí ọ̀rọ̀ ní tá a mọ̀ sí sáàrì bákan náà òun náà ni kókó tó ní í ṣe pẹ̀lú aliftor ìsínú ààwẹ̀ lálẹ́ nínú súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam nídàkejì ti sàárè nínú súnà anábì ló wà pé kéèyàn ó yára kó sínú bó ṣe jẹ́ pé wọ́n fẹ́ ká lọ́ra jẹ sàárè àkọọ́lẹ̀ ìta àsọlẹ̀ kan náà nínú àkọọ́lẹ̀ sahal pẹ́nàbí wa muhammad sallallahu alayhi wa sọ pé la yazalu an-nasu bi khair ma ajjalu lil-fitr anábì ní àwọn èèyàn ní yẹ̀ wọ́n ní gbò lórí dáadáa lókùrò ìgbà tí wọ́n bá ti ń tètè ṣínú títètè ṣínú nínú ìlànà tànàbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam alwa torí ìlànà bí sọ fún wọn hadisi ti àbí rẹrọ pé ká tètè máa ṣínú anamile annali yahuda wa nasara yuakhirun tó pé àwọn yahudi àtàwọn nasara nínú ìlànà táwọn máa ń tẹ̀lé tí wọ́n bá ń gbàwé náà ni pé wọ́n máa ń lọ́ra wọ́n máa ń lọ́ra ṣínú nínú tá sì fẹ́ náà ni pé ká yàpọ̀ àwọn yahudi àti àwọn nasara torípa nàbí sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum nínú tó wá da púpọ̀ jù kéèyàn fi sínú òun náà ní támárù tútù téèyàn bá rí téèyàn bá rí yẹn kéèyàn jẹ támárù gbígbẹ tó gbajúmọ̀ ládùúgbò wa téèyàn bá wá rí yẹn kó wá lo omi láti fi sínú. alábọ̀ muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gẹ́gbọ́ sọ ánú àkọọ́lẹ̀ ẹnu àdìsí anas bin malik ó ní anábọ̀ muhammad káàna yuftiru ala rutabat qabla yusalliya àná máa ń fi támárù tútù sínú dàbínù tútù kó tó di pé yóò kẹrùn tí ó bá wá sí dàbínù tútù nítòsí ànábì olùgbígbẹ tí ó bá sí gbígbẹ ànábì òmùgẹ omi kan kó tó lọ kẹrùn eléyìí ló dáa jù kìí ṣe pé tá a bá fọsàn tá a bá fọ̀gẹ̀dẹ̀ tá a bá fi sínú kìí ṣe pé ànílẹ̀ sàn wẹ̀ ṣùgbọ́n ká tó bánabi ṣe ṣe ṣe yìí yóò tún jẹ́ ká ní àlékún láàdá lórí àwẹ̀ tá à ń gbà látara pàtẹ lánàbí Muhammad sallallahu alayhi wa sallam kámọ́ àgbàgbé Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé àsìkò ìgbà tá a bá fẹ́ ṣe nu àsìkò gbígbà àdúrà ni ànábì ní àdúrà ń bẹ tẹ́pẹ́tàlá ọ̀rẹ́ bá ṣe kó tó ṣe nu ọlọ́run bó gbà nínú àdúrà tá a fi wá nínú àdúrà tá a wá fi máa ń ṣe nu tọ́jú àdìkẹ́ òun ní gbólóhùn bá àbá zọ́màhó wà bẹ̀ tálílá tilẹ̀ ọ̀rọ̀ wà sábàtà àjọ insha allah ta'ala ẹ bá wa wí kó lè. zahaba zamahu wà bẹ̀ tálílá tilẹ̀ ọ̀rọ̀ wà sábàtà àjọ insha allah. eléyìí ni àdìkẹ́ tó fẹsẹ̀ ńlá tó dọ̀ anábìwá muhammad èyí tó gbajúmọ̀ táwọn yẹn máa ń sọ allahumma laka sumtu wa ala rizqika aftartu eléyìí kò ní àkọọ́lẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ anábọ̀ muhammad ada asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ayẹyẹ ajá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká lò ó ń ló pé wa o iṣẹ́ wa ọlọ́run gbà níjọsìn lọ́wọ́ ẹnìkan kan wa àlẹ́ ìlímù nùrùn ó ní ètò tá a ti ń gbọ́ látìgbà tí wọ́n ti ń bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà a tún máa pàdé lọ́la pẹ̀lú àánú ọlọ́run lórí ìkànnì kan náà ẹ má jẹ́ àgbàgbé àjọ tí a mọ̀ sí markazu kọlíbù selim ni wọ́n ṣe onígbàwọ́ ètò tí à ń gbọ́ yìí abu sumaya alim ní orúkọ tèmi nígbà tá a tún fi máa pàdé àsọpẹ́ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.